tó ẹ káàbọ̀ sílé iṣẹ́ wa mo kí yín o ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi níbikíbi tẹ́ ẹ bá ti láǹfààní àti máa gbọ́ wa wípé ẹ máa lẹ́ ń bẹ̀ yín o ẹ kú lé gbogbo lé e o tó ǹjẹ́ ẹ ti gbọ́ wípé wọ́n ti la wọ́n ti sọ̀rọ̀ báyìí wọ́n ní ọmọ wa ní Sunday Igboho ṣá a ò fi sílẹ̀ hmm. wọ́n lọ́mọ wa ní Sunday Igboho ṣá hmm. ṣùgbọ́n ṣe mọ̀ pé Yorùbá ní ìkòkò ń ṣe ṣu ẹnìkan ò mọ̀ Odo wa ń gúnyán lókìkí ń tàn ó àbàbàrà ló kọ yẹn torí nígbà tí àwọn lọ́ba lọ́ba nígbà tí wọ́n bẹ̀rẹ̀ tiwọn lọ́wọ́ báyìí sìn tó jẹ́ wípé gbogbo aráàlú sì ń wò ní wọ́n fẹ́ wo èsì ayọ̀ tó máa bá jáde ṣùgbọ́n tó bá ṣe bòlóbàlà àwọn aráàlú náà ṣe bàlábùlù wọ́n kẹ̀dẹ̀ tó fún wọn ní bòlábà ẹ wo ṣé ẹ mọ̀ wípé àwọn ẹranko tá a mú léèyàn ìyẹn àwọn Fúlàní torí ẹranko ni wọ́n lẹ́yìn tá a bá wò tán ìgbésí ayé wọn dáadáa Yorùbá ló daṣọ bò wọ́n Yorùbá ló daṣọ ró wọn Yorùbá ni ò jẹ́ káṣírí wọn ó tú ṣùgbọ́n nísìnyí ẹwọ́ tó ń fún wọn lóúnjẹ wọ́n tiẹ̀ ti gé jẹ kò ṣe pọ́ ti fẹ́ gé jẹ ti ṣe eyín de àbáwọn Fúlàní yẹn kọ́ àwọn ọmọ àtọ̀húnrìn wa máa toko wá balẹ̀ jẹ́ yìí náà torí iṣẹ́ rí àwọn fúlàní yìí kò sáǹfààní kan báyìí ní ara wọn bàbá sọ kò sáǹfààní lára wọn rárá bó tilẹ̀ wù kí o mọ̀ ìdí nìyí tó fi jẹ́ wípé gbogbo àwọn lọ́ba lọ́ba ilẹ̀ yorùbá la fi ń sọ pé kọ́ má ṣe ẹsẹ̀ gbé yẹn fún ìpàdé tó fẹ́ ṣe yìí kọ́ má ṣe ẹsẹ̀ gbé rárá rárá rárá nítorí òkú ẹrú ẹlẹ́ẹ̀kejì ló fẹ́ kó wá sí tọ́lọ́run ò dẹ̀ ní fún wọn ṣe bẹ́ẹ̀ ni àwọn alálẹ̀ ilẹ̀ yorùbá á gbè wá níjà ṣé ẹ rí àwọn fúlàní wọn ti ti fẹ́ kápá gbogbo nǹkan nítorí wípé tá a bá wò dáadáa lórílẹ̀‐èdè nàìjíríà yìí ṣe rí gbogbo àwọn gómìnà yìí ìfẹ́ inú àwọn fúlàní ni wọ́n ń ṣe that is order from above nítorí wípé ohun tí wọ́n bá sọ fún wọn látòkè ni wọ́n máa ṣe bẹ́ẹ̀ bá gbàgbé nígbà tí gómìnà Dàpọ̀ Abíọ́dún tó fi jáde tó fẹ́ gbìyànjú àti tara ṣùgbọ́n ìgbà tó jẹ́ pé àṣẹ tí wọ́n bá ti pa lókè ló ń tẹ̀lé ló ṣe jẹ́ kó yé wa pé adìyẹ àwọn gómìnà làágùn ṣùgbọ́n ìyá ara wọn ni ò jẹ́ àmọ̀ nítorí àwọn fúlàní ló ń control ọ̀pọ̀lọpọ̀ nínú wọn nítorí àwọn ará bíi ló ń darí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn so kò sí agbára kankan tí wọ́n lè ṣe àwọn ìjẹ̀lú ilẹ̀ yorùbá àwọn ìjẹ̀lú nàìjíríà wọ́n ti pọ̀ ju ẹni tó fẹ́ tún un ṣe lọ ṣe é rí ìpàdé wèrè ìpàdé tí ò ní tí ó ìpàdé tó jẹ́ wípé kó tiẹ̀ kọ́kọ́ fọre ná torí wọ́n sọ pé a ò gbọ́dọ̀ fún ara wa lépè a máa fi ìwo àti alálẹ̀ la máa fi bá àwọn kọ̀ọ̀kan wí tí wọn ò bá ṣe ti Yorùbá nation ìyẹn tó túmọ̀ sí pé tí wọ́n bá lọ sáìn ní amalgamation ìmí òṣì yẹn tí wọ́n bá lọ sáìn ní ẹ̀ torí àwọn amalgamation ló fẹ́ gbìyànjú àti sáìn ìyẹn ìpàdé tí wọ́n fẹ́ ṣe torí amalgamation ló fẹ́ gbìyànjú àti sign wọ́n tún fẹ́ tà wá sí oko ẹrú wọ́n fẹ́ tún wa tà sóko ẹrú ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ ni ẹlẹ́ẹ̀kejì torí wọ́n fẹ́ tún wọ́n fẹ́ renew bóyá ká sọ pé another one fifty years ṣe mọ̀ pé hundred years la lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ so wọ́n tún fẹ́ renew ọdún yẹn again wọ́n tún fẹ́ renew ẹ̀ àfi kí ọlọ́run kó máa ṣọ́ wa o. Ṣé ẹ rí ìdí èyí? Ìdí nìyí tó fi jẹ́ pé a fi ń pariwo sí gbogbo àwọn lọ́ba lọ́ba wa létí pé kí wọ́n dákun kan má kó sọ́wọ́ Fúlàní ẹlẹ́ẹ̀kejì. Nítorí gbogbo wa pé ìpàdé eléyìí tí wọ́n dá hmm. ìpàdé ọ̀ràn ni. Ìpàdé tó jẹ́ pé ká má sọ pé ó fẹ́ fà wá sóko ẹrú ni. Ọlọ́run ò dẹ̀ ní fún wọn ṣe. Ẹ wọ, ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn, ẹ jẹ́ á tí àwọn èèyàn sọ. Bẹ́ẹ̀ ni o yorùbá nation ni o wọ́n ní ẹ ò ní ya wèrè bíi ọ̀tá olóyè Sunday Igboho ṣá bíi àwọn ọ̀tá professor. Banji Akíntóyè bàbá gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ fún yorùbá nation aburú kò ní bá yín bó tilẹ̀ wù kó mọ́ o gbogbo ẹ̀yin oṣó ayé àti àjẹ́ ayé àtẹ̀yìn lẹ́bọ lóògùn gbogbo yín pátápátá àtẹ̀yìn tó ń dè tó ń tú yorùbá nation. Hmm ẹ wò ẹ ò ní sinmi gbogbo ẹni tó jẹ́ wípé ẹ ń ẹ fẹ́ máa tako Yorùbá nation ẹ ò ní ní ìsinmi ní gbogbo ọjọ́ ayé yín bẹ́ẹ̀ ni o torí Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá ló jẹ wá lógún up olóyè Sunday Igboho ṣá up Professor Banji Akintoye Yorùbá nation Oòduà nation ó máa ṣẹ bẹ́ẹ̀ ni o yorùbá nation la fẹ́ no retreat no surrender bẹ́ẹ̀ ni yorùbá nation yorùbá nation nìkan ni ọ̀nà àbáyọ lórúkọ jésù olùgbàlà gbogbo ọba tó bá máa gbàbọ̀dẹ̀ tàbí lọ sí ibi ìpàdé ọ̀ràn bí ọlọ́run ti ń bẹ tí bí ẹ̀mí rẹ̀ ń bẹ bí ọlọ́run ṣe ṣe ti fáráò yóò ṣe ìrìnmọ́lẹ̀ fún irú ohun tí yóò dé bá wọn bẹ́ẹ̀ ni o tí kò ní tí wọn ò fi ní lè jáde lọ́jọ́ náà bẹ́ẹ̀ ni tí wọn ò fi ní lè jáde lọ́jọ́ náà hmm. ọlọ́run yóò fi dá wọn lọ́lá o akọ̀wáṣẹ́ míì fún wọn ni èyí tí wọn ò fi ní lè jáde láti wá sáì ní nǹkan tó jẹ́ wípé ó máa tó dà wá sóko ẹrú ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ ni Yorùbá nation no retreat no surrender God Almighty bẹ́ẹ̀ ni we we we bring our nation for us and give us our nation bẹ́ẹ̀ ni bless and support yorùbá nation in jesus name yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ yorùbá ló jẹ wá lógún o let Fúnmiláyọ̀ Kútì of our own rise and rescue yorùbá nation bẹ́ẹ̀ ni o nítorí lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn akọni ìgbanigba yẹn bẹ́ẹ̀ ni àwọn akọni ìgbanigba yẹn àwọn bíi Ẹfúnṣetán Aníwúrà ìgbà yẹn káwọn náà ó dìde torí bí bàbá ṣe dìde báyìí ni olóyè Sunday Igboho ṣá tó jẹ́ wípé wọ́n wọ́n dúró tán tí wọ́n bá tún lọ tó ń lọ sí ẹ máa rí wípé a máa gba òmìnira wa ṣé rí gbogbo èyí tí Gani ń sọ yẹn oh sorry ààrẹ àná bẹ́ẹ̀ ni ìyẹn ààrẹ Gani Adams bẹ́ẹ̀ ni iṣẹ́ mọ̀ wípé wọ́n irọ́ ni ó pa irọ́ ni Gani Adams ń pa mọ́ olóyè bẹ́ẹ̀ ni kólóyè má dá wọn lóhùn irọ́ ló pa Yorùbá nation la ṣe mọ̀ pé ó ti parọ́ tó sọ pé bàbá líìkì téèpù òun tọ́nà líìkì rẹ́kọ̀dù òun conversation òun irọ́ ló wà ń díẹ̀ ẹ wo yorùbá nation láfẹ́ òmìnira ilẹ̀ yorùbá ló jẹ́ wá lógún ẹ bá wa share ẹ like ẹ comment ẹ tẹ̀ sójú ẹ ẹ jẹ́ kó yàwó èèyàn nílé lóko lọ́nà lọ́tún lọ́sì pé yorùbá nation nìkan ni ọ̀nà àbáyọ bẹ́ẹ̀ ni yorùbá kò ní wọnú ìgbèkùn lágbára ọlọ́run o la fi ń sọ fún yín pé àgbẹ̀ oníroko títí kó gbàgbé lé o bó pẹ́ bóyá onílé arèlé God bless Yorùbá nation ọlọ́run kó bùkún fórílẹ̀-èdè mi o la fi ń sọ pé ó dàbọ̀.